ọdún kẹtàlélógójì rèé tí a da iléeṣẹ́ NTA Abẹ́òkúta sílẹ̀ láti ọwọ́ ìjọba ológun eléyìí tí ààrẹ àná lórílẹ̀‐èdè yìí olúṣẹ́gun ọbásanjọ́ darí rẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí kò fi bẹ̀rẹ̀ pọ̀ tó bí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ní ibùdó àyágbé kan ìran láti ní iléeṣẹ́ amóhùnmáwòrán eléyìí tí yóò dá dúró tí kò ní gbè sẹ́yìn ẹnì kọ̀ọ̀kan láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ṣètò ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ wa ìran yìí ni àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ NTA Abẹ́òkúta lásìkò náà àti títí di àsìkò yìí ṣì ń tẹ̀lé. ọdún mẹ́tàlélógójì tí NTA Abẹ́òkúta tó ti ń bá bọ̀ lélẹ́yìí àwọn èèyàn jàǹkànjàǹkàn náà ti jáde kúrò ní iléeṣẹ́ NTA Abẹ́òkúta àwọn bíi amójú ẹ̀rọ Yọ̀mí Bọ́lárìnwá tó jẹ́ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ tó tún ń ṣe àbójútó fún àwọn iléeṣẹ́ ìmọ̀ọ́mọ̀ ọ̀rọ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ní ibi kékeré yìí òun náà ti jáde. àwọn òṣìṣẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ nílé iṣẹ́ NTA Abẹ́òkúta nígbà tí wọ́n dá ilé iṣẹ́ ọ̀hún sílẹ̀ ni wọ́n parapọ̀ ní ibùjókòó ilé iṣẹ́ NTA Abẹ́òkúta tó wà ní ọgbẹ̀ láti sàmì sí ọdún kẹtàléní ogójì tí wọ́n dá ilé iṣẹ́ náà sílẹ̀ alága àwọn òṣìṣẹ́ yìí tí ó ń lọ ọ̀gbẹ́ni ọlálẹ́kan àjíá nínú ọ̀rọ̀ rẹ̀ kan sára sí akitiyan gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lásìkò náà tí ó ní wọ́n ti fi ìpìlẹ̀ rere lílẹ̀ eléyìí tí àwọn òṣìṣẹ́ tó wà níbẹ̀ lọ́wọ́ báyìí sì mọ́lé. nǹkan tí à ń gbé lárugẹ ni ìwà àti ìṣe tí a fi bẹ̀rẹ̀ ti Abẹ́òkúta wípé a ní gbà nǹkan kan ò ní kàn wá mọ́lẹ̀ a gbọ́dọ̀ borí gbogbo ìṣòro tó bá wà lẹ́yìn ọ̀nà wa lára àwọn òṣìṣẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ níléeṣẹ́ NTA Abẹ́òkúta lásìkò tí a dá a sílẹ̀ yìí ni wọ́n sọ nípa ti ìrírí wọn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ gba àwọn òṣìṣẹ́ tó wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí lámọ̀ràn láti ní àfojúsùn tí ó dára kí wọ́n sì máa jára mọ́ iṣẹ́ wọn láti tàmì sí ọdún kẹtàlélógójì iléeṣẹ́ NTA Abẹ́òkúta mẹ́tàdínlógún nínú àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ lásìkò tí a dá iléeṣẹ́ yìí sílẹ̀ tí wọ́n sì ti di ẹni àádọ́rin ọdún sókè àti ọ̀gá àgbà àkọ́kọ́ lẹ́ka ètò tó ń lọ sórí afẹ́fẹ́ lásìkò náà ọ̀jọ̀gbọ́n Akin Ṣófolúwẹ̀ ni wọ́n ṣe ìbò ọlá fún ìpéjọpọ̀ yìí tí wọ́n á kéde ọ̀gbẹ́ni Adébáyọ̀ Adéògún gẹ́gẹ́ bí ààrẹ tuntun ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ níléeṣẹ́ NTA Abẹ́òkúta lásìkò tí a dá sílẹ̀ náà lẹ́yìn tí àsìkò alága wọn tí ó ń fipò sílẹ̀ ọ̀gbẹ́ni Ọlálẹ́kan Àjíá ti tẹnubodò Yẹmí Dalemo ló jábọ̀ ìròyìn